asalaamu aleykum wa rahmatulahi wa barakatu mo fi gbólọ lọ́wọ́ ba gbólọ àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yé mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe praise lord hallelujah mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀ ẹ̀yin ènìyàn mi mo sáré wá láti wá fún yín ní iṣẹ́ kan tí à ń pè ní ìsọ̀yè ẹ̀ ìsọ̀yè mojúbà lọ́wọ́ alára mojúbà lọ́wọ́ àjèrò mojúbà lọ́wọ́ ọ̀ràngún ti ilé ìlà mojúbà lọ́wọ́ elédùnmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ mojúbà lọ́wọ́ olódì kí n tó kọjá yín mojúbà lọ́wọ́ ṣẹ̀fí kí n tó kọgbà mojúbà lọ́wọ́ bàbá mi ràn mí oṣù ọ̀làlẹ́ o ọ̀run rẹ bàbá o. iṣẹ́ ìsọ̀yẹ̀ yìí ó dára púpọ̀ gan ìṣẹ̀yẹ ńlá tí kò ṣe kékeré ni. yálà fún ẹni tó ń kọ orin tó fẹ́ máa mọ orin kọ ọmọ ilé ìwé tàbí èèyàn tó jẹ́ bóyá eh, bí mo ṣe lè pè é tó jẹ́ bóyá oníròyìn àbí nǹkan kan tó zà fẹ́ mọ̀mọ̀ nǹkan tàbí èèyàn tí ó fẹ́ máa tètè máa mọ èdè àwọn yòókù bí ẹni tí ó travel lọ bíá ìlú òyìnbó ni o àbí ìlú àwọn China ni o àbí ìlú àwọn Arabu ni o tó fẹ́ tètè máa mọ èdè wọn eh, ẹ jẹ́ kó ṣe ìsọ̀yè yìí tó bá ṣe ìsọ̀rọ̀ yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ẹlẹ́dùmarè a mọ nǹkan a ní ìmọ̀ a ní ọgbọ́n ju nǹkan mìíràn lọ ọmọlé owó ò lè ṣiṣẹ́ ìsọ̀yẹ̀ yìí nínú kíláàsì rẹ̀ ó di dandan òní ò máa gba òní ò máa ipò kínní àkọ́kọ́ èèyàn tó bá ń ṣe ìsọ̀yẹ̀ wà fún ohun tí èèyàn bá ń fi ìsọ̀yẹ̀ ṣe náà nìyẹn ò máa máa ṣe ó dàbí ẹni tí ó ṣe iṣẹ́ ìsọ̀yìn fún kó lè mọ ìwé tí ẹni náà tí ò fèsì ìwé ẹ̀ tó lọ ń gba bọ́ọ̀lù ìwé òun kò lè mọ̀ bọ́ọ̀lù tó gbà gangan ni ó mọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ń ṣe àṣìṣe ẹlòmíràn ó lè jẹ́ pé ó ṣe ìsọ̀yìn ìwé sísọ̀yìn tó ṣe kò kàwé fóònù ń tẹ̀ ṣáṣáṣá fóònù ni ó mọ̀ tẹ̀ jù láyé kódà kò tí ì sí èèyàn tí ó mọ̀ fún tẹ̀ tó láyé yìí rí i bó ṣe jẹ́ nìyẹn má jẹ́ kí a máa ṣe àṣìṣe rárá ká mọ̀ lọ ká mọ̀ lọ jìnnà kí ni a nílò fún èròjà iṣẹ́ yìí ẹ bá mi wá odidi ẹyẹ ẹyẹ àwòkọ kan odidi ẹyẹ àwòkọ kan ẹ bá mi wá àkùkọ adìẹ tó tóbi dáadáa tó tóbi dáadáa tó ti ń kọ adìyẹ adìyẹ yìí ń ta nílò ń bẹ ju àòtú ìyẹ́ apá adìyẹ yìí ìyá abíyá ẹ̀ mo fẹ́ wí ìyá abíyá abíyá adìyẹ yìí méjèèjì tọ̀tún àtòsí àòtú gbogbo ìyẹ́ ẹ̀ pátápátá kúlú sọ méje fún obìnrin kúlú jọ mẹ́sàn-án fún ọkùnrin ewé òjìjí ewé oníyèmíyè odidi atari kan ẹ jẹ́ ká jó iṣẹ́ yìí papọ̀ tá a bá jó tán ẹ jẹ́ ká lọ̀ ọ́ èèyàn tá a bá bá ṣiṣẹ́ yìí ẹ máa ní wípé yóò fi máa fọ́ ẹ̀kọ́ ọmọ kó tó sọ̀rọ̀ ṣe èèyàn ní àárọ̀ kùtùkùtù tó bá ṣe ń jí lórí ibùsùn báyìí ẹ̀ á ti ra ẹ̀kọ́ tàbí kó ti pò ọ̀kọ́ ìkànnì méjèèjì tó bá jẹ́ pé ẹ̀kọ́ eléwé ni á bó sínú abọ́ kan á bomi sí afọwọ́ fọ adẹ̀bù yìí sí afọ mọ́ tó bá sì jẹ́ ẹ̀kọ́ tí wọ́n pò ni ẹ̀ ara dà sí á fi pọ̀ díẹ̀ ẹ̀ ṣùgbọ́n a kì í fi síbí mú o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló máa ń ṣe àṣìṣe látàrí tó máa ń fi ẹ̀kọ́ fọ́ nǹkan mu á yọ síbí tì rárá o ọwọ́ tàbí ká gbómu ká fọwọ́ ká fi gbé mu òyìnbó fi máa ń lo iṣẹ́ bíi ẹlẹ́bu fọ́kọ̀ mu ṣe nǹkan báwọn. èèyàn mọ́yìn náà ni ọmọ ọ̀dùn àgbà mo ń lọ mo tún padà bọ̀ ó dìgbà.